na جاءت àwọn àsìkò ọlá àwọn àsìkò púpọ̀ tó fún rẹ̀ lò nínú ìsẹ̀mí ayé wa èyí bá ti sì lò àbẹ̀ sàmójúkò fún wa ń bẹ̀ èyí tí ń bọ̀ ẹ̀ torí ẹ̀ torí bẹ́ẹ̀ òun ìran tí yóò fi máa jẹ́ ẹ̀sìn fún gbogbo ẹni tó wá jẹ́ pé yóò máa mọ pàtàkì àwọn àsìkò tọ́lọ̀ ń pàtàkì lẹ́yìn ìgbà tá a fi mọ pàtàkì kọ́lọ̀ ń dá wa nínú ìgbésẹ̀ ayé tá a wá tá a wà ń bẹ̀ àwọn àsìkò kọ̀ọ̀kan tó tún lóore tó tún lọ́lá pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ànábì sallallahu alaihi ó tún ní bùkátà sí ká wọn ní bàbàrà kò sẹ́ni kan táwọn àsìkò yóò pamọ́ fún láyé lónìí pẹ̀lú tírà tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ àti súnà tànàbì sallallahu ta'ala sallam àyàfàwọn èèyàn tí wọ́n jẹ́ onígbàgbé onífọ́yè kúrò níbi òótọ́ àti òdodo ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin ẹrúsìn ọlọ́run tásìmọ̀ mọ̀dájú wípé à ń rí kọjá lọ nínú ìsẹ̀mí ta wàyí ni wàhánà ila rabbikumul mustaqarr tá a bá ti padà sọ́dọ̀ ẹlẹ́dàá wa àníbi rè mọ́ àwọn àsìkò tí ọlọ́run bá tún lọ́lá jùlọ ọ̀kan nínú ẹ̀ ní ṣáàrù dìlhíjà tí ń bọ̀ yìí tó súnmú apẹ́pẹ́ tí oṣù kejìlá ọlọ́run bá kọ́ àwọn pọ̀ sínú ẹ̀ ó fún wa ní àwọn oore tó pọ̀ nínú tó bá jẹ́ wípé àbá sínú ẹni tí máa ń sọ pé òun ò fẹ́ gẹ́gẹ́ bí yorùbá ti máa ń sọ pé òun ò fẹ́ ó sàgbà mo bò wọn. kìí sì sí àwọn ọlá tó pamọ́ àkọ́kọ́ oṣù òdòlè hígàtà wíì ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú ẹ̀ àbíká sọ pé ọjọ́ mẹ́sàn-án tá a mú kẹwàá mọ́ àwọn ọlá kan ń bẹ tó bá ti àwọn àǹfààní kan ń bẹ tó bá ti bọ́ tó fi dọ́jọ́ kẹsàn-án àfi tó yóò wà fún olùsọjọ́ kẹwàá mú lókù ọ yàtọ̀ sí torí ẹ̀ làwọn olùmọ́bímọ́ sọ wípé ọjọ́ kẹwàá àkọ́kọ́ nínú oṣù hajj bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọjọ́ kẹsàn-án la fẹ́ sọ èyí tó jẹ́ wípé pàápàá jùlọ ó pẹ́ni tí ò ní ti hajj sínú. Si tọ́jọ́ kẹwàá ti sẹ̀tún wá kọ́ ogun ẹni tí ó ṣáájú àti tí ó sínú torí àwọn fi pè ní ashur bil hijja ọjọ́ mẹ́wàá inú oṣù hajj tó jẹ́ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọlọ́run bá wá ní fi ọjọ búra àwọn wípé èyí tó jù wọn tó sì dáadáa pé bí ọjọ́ méjì táàfi bẹ̀rẹ̀ àkọ́kọ́ rẹ̀ àníbi sallallahu ta'ala wa sallam ní kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ tí lè láyé tí ti tí ó ń tọ̀ ń lè rí ládágbà lọ́dọ̀ ọlọ́run àbó lè rí gbà lọ́dọ̀ ọlọ́run tó wá kọjá ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù wọ́n wá lọ́wọ́ wọ́n ní téèyàn bá lọ sójú ogun ẹ̀sìn ń kọ́ ẹ̀sìn Islam torí pé èyí tó ga jù nínú iṣẹ́ kódà tẹni tí wọ́n bá pa síbẹ̀ nítorí tọ́lọ́run tí ò ní ṣèṣirò iṣẹ́ lọ́jọ́ gbẹdọ̀ kìíyà àná òun lógun yẹn torí ẹ̀ ẹ̀rí pípẹ́ olóore pọ̀ èyí wá ń ṣe tó fi jẹ́ pé ilé ìhùn ni àwọn sàábé béèrè wọn àmì sọ pé kódà òjú ọlọ́run ẹni ó bá ti sọ láàtúnkọ́

tó bá jẹ́ pé kìí ṣe torí kan míì ojúṣe ọlọ́run ni wọ́n dà jihadu bí sàdéèlà kódà jihadu sójú ọ̀nà ọlọ́run kó tó àyàfi ẹni yòówù tó jẹ́ pé ó kó dúkìá rẹ̀ pátápátá ó ní gbogbo owó tó ní òun ogun òun náà tún wá bá wọn lọ kò wá wálé owó náà sọ̀hún irú ẹni yẹn òun nìkan ló ti fẹ́ kan ṣe nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù oṣù hajj lọ àdínsì làgbọ́yé yẹn tí ò sí ìrèjì nípa wípé iṣẹ́ tí yẹn bá fọjọ́ àkọ́kọ́ èkíní èkejì títí lọ tóbi dórí ọjọ́ kẹsàn-án nínú oṣù hajj tó súnmọ́ akẹ́kọ̀ọ́ kí ti oṣù kejìlá lọ́dọ̀ ọlọ́run kò sí iṣẹ́ tó tó dàbí orí ẹ̀mọ́ o nínú ọjọ́ ayé o tá a bá ń sọ̀rọ̀ òru láàmú sọ̀rọ̀ mẹ́wàá rọ̀mọ̀dọ́nù tó parí o tí ó sì takora wọn torí ọjọ́ là ń sọ níbí tá a bá tún sọ̀rọ̀ òru àwọn sọ̀rọ̀ mẹ́wàá tó parí Ramadan kò tó ń sóòrù tí èèyàn ń sin lọ́hùn tó tún ga ju tó parí Ramadan lọ ẹ̀rọ yẹn ká sì gbé síra wọn. nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí nínú oṣù hajj tẹ̀sí ọba àti ti mọ̀ à ń ka òní à ń kà sí òní Friday òní Friday à ń kà sí twenty nine à ń kà sí twenty nine ó sì súnmọ́ kó pé ọgbọ̀n sáàmù kawà láti ọgbọ̀n ọjọ́ oṣù dèlọ́kànàdà sí ọjọ́ Sunday sí ti ọjọ́ àkọ́kọ́ gan nínú ọ̀sẹ̀ tẹ̀kọ́ náà tún lọ́jọ́ àkọ́kọ́ náà ọ̀sẹ̀ tí a lọ́mọ ọjọ́jọ́ àkọ́kọ́ ní oṣù hajj ní ìgbáradì fún àgbọ́yé wa sọ yìí èèyàn lè gbà àwọn ọjọ́ náà àwọn ọjọ́ náà ọ̀pọ̀ ìṣára Allah lè bá rí siyam àyàm. ẹni tó bá jẹ́ pé nínú ìbádà tó púpọ̀ oníkọ́mọ́ fi ọlọ́run ó ti ọjọ́ mẹ́sàn-án oṣù àájì tí afẹ́ bẹ̀rẹ̀ ó ń bẹnu wa ẹni tó yẹ pé tí ó rọ̀ lọ́rùn jù láti fi sí lọ́hùn òní siyam ó bẹ nínú wa ẹni tó rọ̀ lọ́rùn jù òní tilawatul Qur'an ó ń bẹ nínú wa ó ní kó ṣe náfílà àsálà lọ́sàn àbí lóru gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí kan kò ilé ìta padà nù nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí wàlá sí ìyànà tẹ̀kbír kódà ẹ má jẹ́ ká hàn wọ́n gbẹ fún gbólóhùn àtẹ̀kbír allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi gẹ́gẹ́ bá a ṣe máa ṣe ní ọ̀gá lọ sí ẹ̀yìn nínú àdánwò táà bá mọ̀ táà sì fẹ́ ká mọ̀ tó sì tóbi tó gbọngbọ́n kí ẹ máa sọ pé nǹkan kan lọ oníkámọ́ sí pa hajj káwọn ìbáádà kàbìtì kàbìtì tó jórígun ẹ̀sìn kọmọ ọbọmọ alọ́wọ́ yálà afẹ́ àbákọ̀ ẹ wo èèyàn tí ò bá ṣe hajj lọ́dún yìí àbọ́dún tó lọ àbẹ́yìí tó lọ

fún rìn àjò àti ilé tó fẹ́ fi ilẹ̀ òun sì lálàáfíà ara tóun ó fi ṣiṣẹ́ hajj ẹ dákun méjèèjì wọn ò mọ̀ já ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò ní láàjì ọwọ́ mọ̀ ń bẹ àtàláfíà nǹkan nínú mọ̀ já wọn tọmọ ádámọ̀ ò lérò tọdún táwa ń sọ ìlàrí yẹn àmọ́ ètò ìṣẹ̀lẹ̀ ló ti ń bọ̀ àti ẹ̀mẹ́ tí ó mọ̀ ẹ̀bẹ̀ láyé lọ́dún ti ń bọ̀ lásìkò oṣù hajj àmọ́ nínú wa àmẹ́lọ́run ká pẹ́ lórí dáadáa lórí àfihàn lọ́wọ́ bá sì kálẹ̀bà jèrè tó pọ̀ torí ìdí eléyìí àwọn olùmọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ láti bẹ fún oṣù hajj wọ́n ní nígbà tí kìí ṣe wípé gbogbo èèyàn ní ó fẹ́ kan kópa nínú hajj gẹ́gẹ́ bí ètò ọlọ́run àwọn aṣojú mẹ́wàá àkọ́kọ́ yìí ní nǹkan tó jẹ́ pé táwọn aláàjì bá ń jàǹfààní hajj kẹ́ni tí ó ṣe hajj máa jàǹfà ní ọjọ́ kìíní sọ́jọ́ kẹwàá nílé ló bá di wípé gbogbo wa látẹ̀ nílọ sáàrí nǹkan máa eré ìmọ̀dé lọmọ lẹ́lòmí ń kà sí o àmọ̀bádẹ́wò ni o tó nígbà tí sọ láti náà bá kún sáàbà tó sọ láti tẹ́mẹ́wà lè yádùn lè láti eléyìí yóò jẹ́ ká mọ̀ wípé tá a bá ti láǹtì àǹfààní tá à ń rí lò pé a wà láyé ọlọ́wọ́ bá dá wa ká tètè kọ́rọ̀ ẹ̀ ẹnìkan tí èsè pé ń sọwọ́ àti lójú ọ̀nà ètò Islam tí kẹ́ ń sọ̀rọ̀ làákàyè tó bẹ́sìn mu ó ní kò sí ń tó kù lára ayé mọ́ ní ìsìn àfi kẹ́nìkọ̀ọ̀kan ó kéè sára ẹ̀ yóò ṣèrú jùlọ ọlọ́run bó ṣe bọ́ náà bá pàdé nírọ̀rùn kìí ṣe tó gbogbo àwọn àti síta ìfífi ń sọ yẹn àdìsá nẹ́bí ló ń tú pẹ́tí bá ti gbáyé kan èyí tí ẹ ara yín fà àti ìtọ́ náà bá fà fún yín tọ́ àti yí pọ̀ mọ́ra wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà láti fọwọ́ ara wa fà ó ṣe kòrónà ó ogun kò sógun àwa náà là ń kó bára wa àwa la kó làásìgbò bára wa ẹnìkan náà náà sí ìbínú báyìí kò sì àwa là ń bínú aláwọ̀ dúdú ní bínú sáláwọ̀ funfun aláwọ̀ funfun ní bínú sáláwọ̀ dúdú ìjọba àpapọ̀ ní bínú sẹ́ni tí ń ṣèjọba ayé lórí ẹni tá ń ṣèjọba lórí ní bínú àpapọ̀ fúnra yín

téèyàn fi rọ́lọ́run sìn bá bá wá rọ́lọ́run sìn gan ọlọ́run lè mọ́ gbà ọ̀la ìtàbò tí bá pọ̀ a dẹ̀ ń sọ pé wọ́n náà máa wá sí hajj àárín sọ láti ṣe àárín sì àmú ṣe tọ́nà bá náà wọ́n gbà pẹ̀lú ààbò tí kọ́ wọ́n pariwo pé wọ́n pààyàn lọ́tún wọ́n pààyàn lọ́sì tí wọ́n bá pa ẹnìkan ní nàìjíríà ti pọ̀ tó one hundred sixty to eighty million tí wọ́n bá pa ẹnìkan nípa àbòsí òun nìkan àbí wọ́n yẹn nìkan jẹ́ lọ́nà àbòsí òun nìkan tó ń tọ́lọ́ lè fi pa gbogbo nàìjíríà run tó bá jẹ́ péjọba àpapọ̀ ló dánrú ẹ̀wò àbáwọn èèyàn so wọ́pọ̀ ẹgbẹ́ fún lájú ìṣẹ́ ọ̀kan alúsọ̀lọ́lọ́wọ́sọ̀ sọ́lágbàjú sọ fún náà bá ọdí aláwọ̀sọ̀ alàmúmọ̀ ó ní lọ́mọ̀ pé tí gbogbo ayé bá kóra jọ pé wọ́n ọláǹfààní kan wọ́n lè dá sí ìwà tọ́lọ̀ máa fẹ́ ṣe ọláǹfààní yẹn nígbà tí wọ́n bá kóra gbogbo ayé wọ́n á lẹ̀mọ̀ àná ìhùnmọ̀ gbogbo nation ó túnmọ̀ sí gbogbo nation náà lè ṣe àbòsí wọ́n sì lè ṣe dáadáa tí wọ́n bá pa dáadáa wọ́n jọ jèrè dáadáa tí wọ́n bá pa àbòsí ìjọba àsìkò tí a ní nínú àsìkò tó lọ lájàsìkò lọ tá a fẹ́ bọ́ sí yìí kémi àtẹ̀yẹ ká wá foríjì o ká kéde ẹ̀ ká fógbàgbà ìbalẹ̀ nígbà ó jẹ́ wípé gbogbo ìjọ́sìn tá a bá ṣe nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yẹn ó lọ. ọ̀kan nínú ìjọsìn gbòógì sí ní kábẹ̀ náà kọ́ ló ń foríjì wa tó pé kí ni máa ń ṣẹlẹ̀ lẹ́yìn àforíjì ìkẹ́ ọlọ́run tọ́lọ̀ máa ti foríjì yẹn ọ̀tọ́mátìkì yẹn ti dẹnìkẹ́ tí ẹ bá fi ṣẹlọ ọ̀nà méjì ló pín sí ẹni tó mọ̀ kọ́ òun ṣẹ̀ tí ń wá foríjì ẹni tá a foríjì ká tó kẹ́ni ó mọ̀ kọ́ òun ṣẹ̀ ó mọ̀ pé ọlọ́run lè bínú ọdígbà tó wá wá forí tó kẹ A ń bèèrè ọ̀gọ̀rọ̀ èèyàn mílíọ̀nsì tí ó mẹ̀tẹ̀ iṣẹ́ àkọ́kọ́ ni pé kákọ́kọ́ mọ̀ kólùtẹ́lọ́run kájú ó mọ̀ ni kó tó wá kan pé sọ fún pé tọrọ àforíjì tọrọ àforíjì náà sẹ́ni tó ni tó ẹ̀sẹ̀ kó wa ẹni tí ò sí ìmọ̀ sẹ́lọ̀n ọ̀nà wo wò pé tóun mọ dunra òun láǹfààní báyìí tóun mọ dunra òun lẹ́tọ̀ọ́ báyìí tóun ní dún àwọn èèyàn yìí àpẹẹrẹ kan tó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ mi níjọ́ kan tí mo ń ṣèdánwò kan mo wá ń mo ń kà mo ń kà làwọn èèyàn kan bá kọ ìdánwò ní inú ó ń kọ lórí fóònù wọ́n ní sùhánàlá ṣé tí èèyàn bẹ́ẹ̀ lè lògùn oorun sí pé kò mọ́ sùn lọ làwọn èèyàn kan ń bẹ́ẹ̀ sì ni jahada tuzuri ni ó máa jẹ́ ẹ̀rí èké náà ni táwọn èèyàn bá ti pọ̀ ní ìbàjẹ́ ẹnìkan máa wọ pé kò dájú pé tí ẹ máa ń ṣe ìbàjẹ́ yìí ó dìyà èso máa pèrè àpèkọ́ bẹ́ẹ̀ fún kí ti tó fi darapọ̀ ẹnìkan ní àmìyẹ ewé ẹ̀tì tẹ́lẹ̀ títí lòun wéètì àsìkò sí ìmáàmù ń ṣe àwọn ṣéwù náà wọ́n ní kò sí tó burú mẹ́ aláàjì náà àwọn náà wà ń bẹ̀ wá lóun bẹ̀rù ọlọ́run yóò kàn darapọ̀ ni ilá àmọ̀ rọ́hìmọ̀ rọ́bì àbítọ́lọ̀ bàbí bá sàánú torí àsìkò yìí a oníkawọ́ náà bá rárá forí jì nínú pẹ́pẹ́ fúrú lè ṣe oníkàṣe siam tàbálágbára lọ́jọ́ kẹrin títí di ọjọ́ kẹsàn-án tó kí ọjọ́ kẹwàá rẹ̀ yóò máa jọjọ́ ọdún a àti siam ní ọjọ́ ọdún nínú oṣù yìí pàápàá jùlọ tún di ọjọ́ arọ́fà àwọn olùsìn lọ́hun ń ṣe yán gan àwọn olùsìn lọ́hun wọ́n máa fi wọ́n ṣe yán gan àwọn tí wọ́n ń ṣe hájù lọ́dọ̀ àwọn mọ̀láíkà pé ẹwà àwọn ẹrúsìn mi ẹ̀rùn ẹrúsìn mi tó yẹ pé ṣọ́n sàn gbóbórọ́ irun wọn ta kókó aṣọ wọn pọ́n nínú ìbádà Hajj, ìyẹn gan nírú ẹ̀ ẹ̀sìn nírú ẹ̀ ó fi hàn pé lẹ́yìn hájù kò tọ́ kí wọ́n máa ta kókó káṣọ máa pọ́n tóyé kọ́lá bó ṣe ọ̀kan àbí méjì òun náà lè bá ní ṣùgbọ́n kí ló fa aṣọ pípọ́n kí ló fa kí wọ́n ta kókó bá a fi kúrò nínú rọ̀mọ̀dọ́ọ̀nù báyìí oṣù wo la bọ́ sí Ṣawwal ìgbà yẹn lájì ti bẹ̀rẹ̀ ìgbà yẹn lẹ́nu mi ti gbé ìrọ̀ ọmọ hajj torí

oṣù hajj ọjọ́ seventy days aṣọ ẹyọ kan gbogbo àsìkò yẹn tó bá tó fi hajj lásán tí ò mú mọ́ra mọ́ kò gbọ́dọ̀ kóńbù irun ẹ̀dàkùn bóò nínú òtò níta bóò nínú òtò nípọn kò gbọ́dọ̀ lọ́fíńdà tó bá yẹ hajj nìkan ló ń tàn gbé ẹ̀rọ ọmọ ẹ̀ di ọjọ́ kẹwàá oṣù hajj tó wá di ọlọ́kẹ̀wá oṣù hajj tó wá tó ṣe nǹkan méjì nínú mẹ́rin ní ẹ̀lú òkun láǹfààní àti bọ́ọ̀lù ráàmù kalẹ̀ o kìí ṣe pé sọ hajj ti parí. torí ẹ̀ ló fi jẹ́ ìròyìn ìbáàdà tí yẹn máa ń gba láàdá lórí ẹ̀ pé tó bá ṣe hajj. nínú oṣù yìí pàápàá jùlọ nínú àwọn ọjọ́ yìí ó ti wá náà ìmọ̀ àtà ìmọ̀mù Malik rahimahullah wọn ni ọjọ́ tí èsù máa banú jẹ́ jù tí máa tẹ́ tójú ẹ̀ máa kéré tíbànújẹ́ ó bòdárù ọjọ́ arọ́fà ni ọjọ́ náà ìbànújẹ́ ó bo ètù dárù kí ló fà àpẹẹrẹ ẹ̀sìn hàn lára ọmọ ádámà àwọn èèyàn ń ṣe kẹ̀tíkẹ̀tí níbi mímọ̀ gbórúkọ ọlọ́run bá tóbi níbi mímọ̀ sin ọlọ́run níbi mímọ̀ bẹ ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ náà lọ́jọ́ tí ìsọjọ́ arọ́fà ìbànújẹ́ ní ó jẹ́ fèsù àwọn ọmọ tá a lè gbàgbógun fèsù nìyẹn tá bá ń tọrọ àforíjì ká máa sin nǹkan tí ó máa bè fún jẹ́ ọlọ́run ní ká máa sin ọlọ́run ẹ̀rín oníjà méjì ẹ̀ ń parí ẹ̀ ìwọ náà parí ìtẹ́ àti tẹnìkan inú èsì wà abẹ́yìn òfẹ́ bè fún jẹ́ ni gbogbo tí àwọn èsù tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn èsù gan tí wọ́n yìí sọ̀gá wọn tí wọ́n máa ń báyàn rìn káàkiri gbogbo pàtíyàn bá ti ń ṣe ìbáàdà ni wọ́n máa ń bàjẹ́ a sẹ́mọ̀ kó tí ìyàbá ń ṣe ìbáadà gẹ́gbó ti wà náà ànábì sọ̀rọ̀ sọ́là tí èèyàn bá ti di pé yíyán hò tí èèyàn bá ti yíyán hò sẹ́mọ̀ pé èyí tó jókòó sí yẹn nínú wọn ìmọ̀ fi hàn rẹ́rìn ní kí ọlọ́mú ó ti rẹ̀ ọlọ́mú ẹrúsìn ó ti rẹ̀ níbi tí ń ṣe náfìlà níbi tí ń ṣe tẹ̀láwọ́tò Kùránì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a máa máa máa ń tí a máa máa máa tẹ̀sí pé mo fẹ́ bèsù ló jẹ́ láti àkó sí èméjì pé téèyàn bá ti lámì ẹ̀ bẹ́ẹ̀ ojú rẹ ọlọ́run yóò mọ̀ fẹ̀sì yẹn wá mo fẹ́ kó bà ló jẹ́ bèsù èso eyín àti sọ àlùjọ ní torí ẹ̀ tí nǹkan kan tó jórò pẹ̀lú bá ti ń ráre àbí ń lọ ń fẹ́ bọ́mọ́ alọ́ lórí ilẹ̀ àdánwò ni o àdánwò ni ní tó dá mi lójú pẹ̀lú ẹ̀rí pẹ̀lú súnà ọlọ́run subhanahu wa ta'ala ó ní pé kìí ṣe gbogbo èèyàn tí ọ fẹ́ lọ hajj lásìkò yìí tó yẹ kó ti wà ń bẹ̀ báyìí kìí ṣe gbogbo wọn ló lè sẹ̀mí di hajj tí ń bọ̀ ẹ mọ ojú tó di ọlọ́run kò burú o nígbà tí ọlọ́run kó máa bẹ nígbà tí ẹni amáwà lọ́dún yìí á lọ ìsín bọ̀ onítọ̀ lè máa tẹ̀lé bẹ́ẹ̀ nìsín bọ̀ ó túmọ̀ sí pé tẹ́wàá tẹ́wàá jẹ́ nìkan tó ti lọ rí wọ́n kọ́ sí pé adìsí ẹ̀ nínú ìgbésí ayé ọ̀sísẹ́ ẹnìkan ti múra ń kọ́ tó pé lásìkò lọ́rùn sẹ̀sẹ̀ ìbò láti rí ṣùgbọ́n ìnáwó làmọ́ ló bèbè yá gbogbo iṣẹ́ pátápátá àníyàn ọ̀nà tẹ̀lé o káníyàn wà fọmọ ẹ̀dá nínú àwọn ìrántí àbí ìjọsìn ti ń bẹ nínú àwọn ọjọ́ yìí ó ní wípé ọjọ́ tí a máa pa ẹran ni nínú rẹ̀ la máa pa ẹran nígbà tó bá ti di ọjọ́ kẹwàá àwọn ẹran tá a pa náà ó wà nínú nǹkan tá a tètè tèjọ́ sí fọlọ́hún pẹ̀lú àníyàn tó dáa pẹ̀lú kọ́sẹ̀ ànábì sallallahu ta'ala alaihi wasallam nínú àwọn ìrántí tí ń bẹ nínú rẹ̀ òun ni pé pa ẹran yẹn náà pẹ̀lú orúkọ ọlọ́run nínú àwọn ìrántí tí ń bẹ nínú ẹ̀ àtàwọn ìjọsìn ó ní àwọn sọ̀láàtù márààrún tó jọ́ràn yàn tẹ́yìn ò ní ṣe nǹkan míì nínú iṣẹ́ olóore kí ó wà jẹ́ kí ìlú wá kọ́ fún àsọ̀lá ẹjá sàkíyèsí yẹn dáadáa o wọ́n ti yẹn bá ṣe siyam orí pọ̀ mẹ́ bẹ́ẹ̀ ni àmọ́ kìí sọ̀lá tó wọ́n ní tí yẹn bá ṣe náfìlà lọ́sàn-án àbí lóru àbótọrẹ wala ní orí pọ̀ orí pọ̀ ṣùgbọ́n ti dàrú ti bàjẹ́ regularly tó jẹ́ ọ̀ràn èèyàn márùn-ún àbí tó jẹ́ pé márùn-ún rẹ̀ ojú ọ̀ràn èèyàn lójúmọ́ nínú ìrántí ọlọ́run lásìkò yìí àti àsìkò míì tó bá tún kọjá lọ òun ni ká máa rántí ọlọ́run yìí àlàlẹ̀ ákìlẹ́wọ̀ ṣòro nígbà tá à ń jẹ tá a sì ń mu ara nǹkan tí ládàá wọ́n fi máa lékún ni ẹ̀dá pẹ̀lú tí bá ń jẹ yẹkújẹ tó ń rán wọn sọ pé bìsìmílà owó lọ́wọ́ tó gbà tọ́lọ́wọ́ mọ̀ pé ọwọ́ rẹ̀ lọ́wọ́ ń ha sí tó a fi jẹran tó fi jẹja tó fi jàmẹ̀là ó ti sọ pé bìsì láàrin nígbà tó fẹ́ jàmẹ̀là yẹn pé ó bára wọn kò dọ́gba o kò dọ́gba tí wọ́n bá jẹ kó jẹ tó mọ́ kó má jẹ haram kó sì dákọ̀ ọlọ́run bá sí nínú ìrántí òun ni pé tí a bá ṣe hajj àwọn kan ṣe hajj yẹn òun ò kàn pọ̀ ló ń kà ní o láwọn tí ń bẹ ní orí gúúsù Saudi Arabia nìkan nígbà tẹ̀kọ́ gbọ́ ni pé wọ́n fún alálàájì Nàìjíríà ní sixty four thousand èèyàn sixty four ní ìtòlẹ́ pé ní sèpì ẹ̀yọ̀ kan gan sábà fi wọn lẹ̀ àwọn tó ń lọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀dá fún bọ́ọ̀ wọn ó sì pín àtẹnìkan kò tiẹ̀ ní lọ lọ́wọ́ ìyá wa kan wọ́n sọ fún mi pé lọ́wọ́ ni wọ́n ti pín o àtẹ́ńgbé tó sí Saudi àtinú Saudi gan kò kan ráta àyè wá ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè wọn yẹn wá ṣófo ààyè téèyàn kú tó ń bẹ̀ tọ́lọ́ ọmọ fún ọmọ náà kàpẹ́ ẹwà àwọn ẹrúsìn mi tẹ́jọ́ máa dáná subhanallah ààyè wọn àpàtófò padà torí náà tó wáyé táàjì bá kan ni tó lágbára nínú ìbáàdà torí pé bá a sọ pé bisimilayi Allahu akbar tá à ń lẹ́kúta mọ́ bẹ́ẹ̀ ni wà lọ́kàn wípé ọlọ́run mọ́ di oráyè lọ́dọ̀ mi mọ́ láéláé ọlọ́run sì gbà fáwọn èèyàn kan bẹ́ẹ̀ tọ́jú aláàníyàn dáadáa àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan ń bẹ lọ́dọ̀ ọmọ ádámà tóun bóun ti ń jùkò ṣèitán bóyá ń tọ̀hún jalè lápèjúwe ó sì ti gbèdì láníyàn wípé tí òun bá fi lè lọ háàjì yìí lóòótọ́ tọ́lọ́wọ̀n bá yẹ̀ mọ́ òun lọ́wọ́ ọwọ́ tún jalè mọ́ kò tún jalè mọ́ tó fi kó láyé tó ń bá fi lè lọ hajj yìí lóòótọ́ tọ́lọ̀ ń gbà ní ìbáradà fóun òun ò tún ṣe sìnà mọ́ láyé kò sì ṣe mọ́ láyé òun náà ní pèpè against ìdìnà tó ń bá fi lè lọ hajj yìí lóòótọ́ òun ò tún mú kànmọ́kànmọ́ ìntótọ́ àti tí ò tọ́ òun ò tún dapọ̀ mọ́ kò sì ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ọkọ̀ lílù márùn èèyàn péréte ìlóra àǹfààní bẹ́ẹ̀ jẹ́ o torí ẹ̀ wọ́n mọ̀ nàka sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé ọkàn fi hajj nájú ni wọ́n mọ̀ nàka sí wọn pé ìmọ̀lẹ́ni ti hajj ìlú wọn náà lájì lẹ́nu ìlú wọn náà lájì ni tó hajj òṣìṣẹ́ rẹ̀ hajj ti ṣiṣẹ́ rẹ̀ nípìnlẹ̀ pẹ̀lú tó bá yẹ pé torí tọ́lọ́ ló fi ṣe torí pé kí ni afúnláǹfààní pé kó jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kàyọ́ mi wà ládàá tó yóò wa dábẹ́ ọjọ́ tí ìyá rẹ̀ bí sáyé tí ò lẹ́sẹ̀ kankan ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam ó túmọ̀ sí pé tó wá padà sí orígùsù rẹ̀ tó jẹ́ kó sísun náà bá lódodo ni ó bẹ̀rẹ̀ gbèsè ayé tuntun kò sí nǹkan tí jẹ́ àtúnbí jù bẹ́ẹ̀ lọ gbogbo àti máa ń àtúnbí àtúnbí ẹni lọ ìdí jẹ́ àtúnbí sí lọ́dọ̀ rẹ̀ nínú Islam eléyìí àwọn orin yẹn pọ̀ sátìtì mọ kó ọrọ̀ rẹ̀ ká mọ jàǹfààní ẹ̀ nígbà tí ààrẹ àdìsẹ lọ́dún yìí ẹni tó fẹ́ lọ tó lágbára àti lọ àtẹni tí ò lágbára àti lọ tó yẹ pé má bá sílẹ̀kùn wọn bá sí ojú ọ̀nà hajj náà Ògbómọ̀ṣọ́ iná ni ó wà Nàìjíríà náà ni ó wà gbogbo ọ̀la wa address wípé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ìkámẹ́jọ wa kámọ́ àjọ bọ́ ọmọ lọ́wọ́ o orí pọ̀ mẹ́ gan-an ọ̀rẹ́ pọ̀ mẹ́ ẹni tí bá máa ń ṣe alukoran tí máa ka alukoran tí sì máa ka lọ́sẹ̀ kan àǹfààní kó parí ariwo di alukoran nìkan bẹ láti monday to láti monday to saturday lápèjúwe ẹni tí bá máa ka lọ́sẹ̀ kan tó ti lè kà tán tí ó yá lẹ́nu ẹ̀ ẹni tí ò lè kà lọ́sẹ̀ kan náà tó bá mọ́jọ́ bíi mẹ́ta tó kùkún ó yẹ kó lè parí ẹ̀ bí òtẹ̀ wá parí ẹ̀ kéèyàn ó engage nípa pé ṣètò láwá sí Quran ẹni tí ọba jụ to lágbára jù tó fún láǹfààní àti tí tún ní máa wípé wàhálà òun á kóyàn sí i torí pé kì í sọ̀rọ̀ yàn ó lè ti siam ọjọ́ mẹ́tẹ̀ẹ̀sán èèwọ̀n àti ẹ̀wá sí kankan ní gbogbo fi siam ọjọ́ arafa alẹ̀ ọjọ́ kan lòun ọjọ́ arọ́fà tí ó jẹ́ kí ọjọ́ kejì ẹ̀ ní ọdún ọdún kọ̀ọ̀la ní ọjọ́ arọ́fà ààwẹ̀ ọjọ́ fún ẹrú tó bá ti sì á mọ́ ọjọ́ náà àmọ́ olùmọ̀ sọ pé kìí sì yá ẹ̀ṣẹ̀ o àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ kàbìtì ọ̀ràn ẹ̀rìn kó tú bá ń bẹ̀ kó tó rá kòríjì ọlọ́run ọlọ́run sá gbà fún alẹ́ sí o ọlọ́run já lè láníyàn déédé ká lè ṣe já lè láníyàn àti sìn ọ́ ká lè rí ọwọ́ ọlọ́run bá sìn tá a bá rí bẹ́ẹ̀ sí ọlọ́run sá gbà lẹ́sìn fún wa أقول ما تسمعون واستغفر الله تعالى لي ولكم إنه الغفور اللهم اعز الإسلام والمسلمين وأذل الشريك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون